bismillahirrahmanirrahim alhamdulilayi wa bila alami wa salatu wa salam ala rasulil karim ọpẹ́ ni fọ́lọ́run bá allah ọba tí ọlá ìgajù rabbul izza wa jalla ọba aláàánú jùlọ ọba níkẹ jùlọ ọba tí ó ṣe wá ní ọmọ ìdá ènìyàn tó wá ká ọkọ ọmọlẹ́yìn anubuwa muhammad sallallahu alayhi wa sallam kíkà tọlọ Ọlọ́run bá kó máa bá àmọ́ ilé lọpẹ àmọ́ ilé lórí o àwa kí ẹ̀yin mọ̀ ya nínú ẹ̀sìn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ń pẹ́ assalamu alaykum wa rahmatulahi wa barakatuh kíkì àlàáfíà ọlọ́ba mi kó dà kó máa lékún báyìí ìtí afẹ́fẹ́dára lẹ́kọ̀ọ́ lẹ́ni òun náà ló tọ́ka sí àyà kan tí ọlọ́run fi ń sọ̀rọ̀ ní Quran ní pé alijaza ali insan illa ali insan ǹjẹ́ kí la fi ń san ẹ̀san dáadáa ju dáadáa náà lọ ìtumọ̀ náà ni pé tíyàn bá gbélé ayé máa ṣe dáadáa olúwa mi á máa ránṣẹ́ dáadáa náà padà sí kódà ìgbàgbọ́ yìí àwọn tó nígbàgbọ́ sí ọlọ́run bá mi àwọn kẹfẹ́ wọ́n nígbàgbọ́ sí kínní wọ́n ń ka ìwé kan lọ́jọ́ kan tí ó jẹ́ pé ẹni tó kọ́ kò ń ṣe mùsùlùmí rárá kódà kò nígbàgbọ́ sí ọlọ́run ó kọ́ believe nínú mother And tó jẹ́ pé wọ́n mọ̀ nípa law of karma pé what goes around comes around ó wá ń kọ ní ìwé yẹn pé èèyàn tó bá ń ṣe dáadáa o dáadáa náà ó lẹ́tọ̀ọ́ kí modulation máa ràn dáadáa padà wá bá kò mọ̀ pé olúwa mi ló ń dára ọlọ́run bá ló ń ràn dáadáa padà sí wọ́n á pé àwọn aláìgbàgbọ́ á máa gba dáadáa tó bá ṣe dáadáa láyè wọ́n á gba ẹ̀san dáadáa wọn ṣùgbọ́n wọn kàn ní nípìn lọ́jọ́ àìkíámọ̀ ni mùsùlùmí lè kan ni ọlọ́run máa fún ní dáadáa lọ́jọ́ àìkíámọ̀ padà bọ́ tí wọ́n yàn á gbà tán nílé ayé yìí ẹ̀mọ̀ ìyá mi sùn ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn ibi tí mo tẹ́ tí wíwá tọ́ka wá sí ń pé <laughs> òdodo ni ọ̀rọ̀ yìí ṣe rí kí kí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kó tó officialize anabi sọ̀sán ní ànábì ẹ̀ gbogbo alámọ̀ pé síwájú nínú islam anabi sọ̀sán máa ń wọnú àpáta kan lọ tí ó máa tún lọ ń ṣe ìrònú nípa ọlọ́run ọba allah kódà ìyá aláwa khadija ọ̀dẹ ara ni a ti sún oúnjẹ dání fún so islam ò tí ì wọ àdúgbò kò tí ì wọ ìlú ńgbà yẹn so anabi sọ̀sán ló kàn máa dá lọ síbẹ̀ ló máa máa dédé máa ronú nípa ọlọ́mọba Allah subhanahu wa ta'ala so lọ́jọ́ kan lójijì ni màláìka yọ sí gbogbo àná la mọ̀ tán yẹn àfẹ́ pamọ́ so ibi tí ó ti wá dáyé padà sílẹ̀ tí ẹ̀rù ń bà tó tútù mú ló fi ń sọ fún ìyá ìlà wa Khadija Ọ̀dẹ́ọlá pé zẹ́mi lóòní zẹ́mi lóòní dáṣọ́pù mi dáṣọ́pù mi ẹ̀rù ń bà mí òtútù mu mi so ìgbà tí ìyá láwa tó jẹ́ kí ànábì sọ̀sán tó calm down tán ló wá ń bẹ̀rẹ̀ sí ń gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ìyá wa Khadija Ọ̀dẹ́ọlá àníyàn ó wà worried tó nígbà tó wá gbọ́ nǹkan tí ànábì sàlá tó ní ó ṣẹlẹ̀ tó strange ah àbí wàá ní mò ń bẹ̀rù pé ṣé kò ń ṣe pé aburú ló ń bọ̀ yìí ṣé kò ń ṣe ẹ̀rù ń bà mí o ìyá wa wá wá ń sọ fún ìyá wa Khadija ọdẹ àlẹ àníyá wá ń sọ fún ànábì sàlá pé kàlà láìláì àbòṣèré ṣé sùúrù fọwọ́láì mo búra pẹ̀lú ọkọ ọlọ́mba láàyò zikallahu abadan ọlọ́wọ̀n ní láìláì fiẹ́lẹ̀ abadan ọlọ́wọ̀n ní láìláì fiẹ́lẹ̀ fa wallahi mo fún wa pẹ̀lú ọlọ́run bá pé innaka la tahsilu rahim ìyá wa ó wá bẹ̀rẹ̀ sí ka reason márùn kan tí mo tèmi náà fẹ́ kalẹ̀ ni ṣé mo pé Islam ò ti dé báwo ni ìyá aláwa Khadija ṣe mọ eléyìí ń pé èèyàn tó bá gbélé ayé ṣe dáadáa èèyàn tí dáadáa bá ń bọ́ lọ́wọ́ ẹ̀ dáadáa náà ló máa padà aburú òní kan níbi nípasẹ̀ kéèyàn máa ṣe dáadáa so nǹkan márùn ló wá kà fún anamọ Muhammad sallam tó fi ń dá lójú pé abu má bẹ̀rù àbùṣẹ̀rù ṣé sùúrù alákọ̀ọ́kọ́ bẹ̀ ẹ̀yàn mọ̀ yàrá ilé náà mo fẹ́ ká mú dání ó ní ìyá sọ fún anamọ Muhammad sallam pé innaka la tahsilu wahim ìwọ tó jẹ́ pé ó máa ń so okùn ẹbí pọ̀ ìwọ tó jẹ́ pé ó máa ń ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn alákọ̀ọ́kọ́ bẹ̀ ni ìwọ̀n pé tíyàn bá ń so okùn ẹbí pọ̀ nínú dáadáa púpọ̀ ló wà ọlọ́run á máa rán dáadáa padà fún èèyàn tó bá ti so okùn ẹbí ẹlẹ́ẹ̀kejì bẹ̀ wàtẹ́sì dókòó àdé ìsà ìyá wa ní ìwọ́n tó ní pẹ́ olóòótọ́ lọ́mọ ẹ̀ sí òdodo ló máa ń jáde lẹ́nu ẹ̀ ṣèlú náà pé tíyàn bá ti ń sọ òdodo tíyàn bá ti jẹ́ olódodo èèyàn ẹ gbàgbé ẹ o tó bá tó wá jẹ́ mùsùlùmí kún subhanallah onítọ̀ yẹn ó ti save dáadáa lọ́lọ́mọ máa rán bá ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ó wá ní wàtàmílò kàlà wàtàkìsíbù mọ̀ọ́dọ́mọ́ ẹ̀wọ́n tó jẹ́ pé mo mọ̀ pé ó máa ń ran àwọn mẹ̀kúnnù lọ́wọ́ ó máa ń ṣàánú gan fáwọn èèyàn tó jẹ́ pé wọn ò ní ìwà níbi sọ̀sá ló máa máa ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ìdí eléyìí má bẹ̀rù má fòyà ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ wá tẹ́kìrì dọ́yìfà ó máa ń kó àwọn àlejò lé ìwọ tó jẹ́ pé ó máa ń tọ́jú àwọn àlejò ó máa ń pọ́n wọn lé pẹ̀lú eléyìí náà ẹlẹ́ẹ̀karùn bẹ̀ ànábi ah, ìyàwó àkàyàwó ni pé wà tó ìnà alẹ́ ẹ̀nà hakin wọ́n ti yẹn pé tí táwọn èèyàn bá wà nínú ìdààmú àbí tí jàǹbá bá bá àwọn èèyàn lójijì kálámítì eh, tó bá ìwọ ló máa lọ síbẹ̀ lọ máa ràn án lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan márùn-ún tí ìyàwó àkà yìí ó ní ìwà ànábi wa Muhammad sọ pẹ̀lú nǹkan márùn-ún tí mo mọ̀ ẹ́ sí ah, ah, má bẹ̀rù dáadáa náà ni ó máa dé wá dáadáa náà ló wá padà wá dé bá ànábi wa Muhammad sọ ìtumọ̀ ẹ̀ náà ni pé báwo ni ìyàwó ṣe mọ eléyìí Islam ò tí ì dé <laughs> wọn ti mọ̀ nípa Islam ṣùgbọ́n wọ́n ní bìlífì yìí ń pé hey èèyàn tó bá ń gbélé ayé ṣe dáadáa o Olúwa mi á máa ràn dáadáa wá bá ló wà pé nínú àwọn olórin wọn ní tí dáadáa ló báwo ẹ ń ṣe o ìwọ máa ṣe lọ tó bá jẹ́ kà lówó ẹ ń ṣe o ìwọ máa ṣe lọ olúwa mi ojú olúwa mi ò rébi kan á sọ ẹ̀san fún ẹ. E tí dáadáa lówó bá wù ẹ́ ṣe o ìwọ máa ṣe lọ tí aburú lówó bá wù ẹ́ ṣe o ìwọ máa ṣe lọ ojú olúwa mi ò rébi kan á san ẹ̀san fún ẹ ẹ̀yọ́ ìyá mi ẹ jẹ́ á máa ṣe dáadáa ẹ jẹ́ á máa fi ìpèsè ayé wa ṣe dáadáa láti lè fún sábàbí pé láti lè máa rí dáadáa gbà padà nílé ayé ń bí àti lọ́jọ́ àìkẹ́mọ́ àbí subhanahu wa ta'ala kó kà kún àwọn sọ̀rẹ́ àti àwọn àwọn salihin àwọn tó yẹ kó máa ń ṣe dáadáa lọ́kùnrin àti lóbìnrin àmì rabbal alamin subhanaka wa bihamdik wa nashhadu an la ilaha illa ant wastaghfiruka wa atubu ilayk.